أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه وتعالى أتركت كفان نبي محمد صلى الله عليه وسلم أطعن صحابة الكرام أكي أتي في دارة تفهم أي لي أكي أكرا كابوسي فعدي لك جو إنه شرح لامية ابن الورد رحمه الله تعالى أما بلاتي بتي إليك إليك تعليني أبو أه؟ أفني أعذب الألفاظ قولي وأمر القول نطقي تغني عنه كثرة ومن بحره إذا اعتبر نحن قسمنا بينه تلقه حقا وبالحق نزل ليس ما يحوي الفتى فاترك الحيلة فيها إنما الحيلة في ترك في ترك الحيل لم تنل منها المنى فرم الله فرماها الله منه بالشلل لا تقل أصلي وفصلي إيه، إنما أصل الفتى ما قد إيه، إنما أصل الفتى ما قد أصل الفتى ما قد نعم أعذب الألفاظ يتردد نقولون kọ́wùlì èyí tó lọ lọ́nà ọ̀fun jù nínú gbólóhùn kọ́wùlì ọ̀rọ̀ mi fún ẹgbẹ́ kú gbà wà àmọ́rù kọ́wùlì èyí tó kúrò jù nínú ọ̀rọ̀ nù tẹ̀tẹ̀ bí làálì òun náà ní ìsọ̀rọ̀ mi pẹ̀lú kíni pẹ̀lú làálà ó ṣeéṣe àti tó bá wọn àgbẹ̀ tán bá ní kí n tún mọ àzábù ọwọ́ látara àzùbà ó yẹ báwọn nísìnyí so abdul tẹ̀kídì ló wáyé àzábù àlìfáàdì kí ni pè ní àzùbà òun gẹ́gẹ́ omi náà máa lò fún lórí ìjòkúnjọ kan abúlé àtàríyà àti ìkan náà àwọn tí wọ́n jẹ́ akọrin àwọn àjọ ń ṣe tán pé ní àlìjáza ìwọ́jẹ́ mi ò mú sọ́dúlù wa kí wọ́n parí rẹ̀ oyè hmm? wa nísìnyí ṣùgbọ́n tó tó ń ṣe kínní yìí lọ́wọ́ àbú eh, máa ṣàlàyé ìjásà àwọn náà díẹ̀ sí i àbúlé àtàyíyá wọn sọ pé ní azùbálímọ̀ àtọ́ba ẹnìkejì ní àbádálímọ̀ àṣàrọ̀ba ọgbọ́sẹ́ oníkíni o ó ní azùbálímọ̀ omi dùn ún mu bómi ṣe wà wọn tí yẹn ti máa ń gbé mu tí ó lọ lọ́nà ọ̀fun yẹn ó ti yọ àánú sìn ọ̀nà ń pè ẹ̀rọ lo àzùbà fún ọ̀nà máa ṣe kí ni o ọ̀nà máa lo àzùbà fún wọ́n ní àzùbà lìmẹ́ omi dùn mu wọ̀tọ́ ọba òtún wá dà òun náà ní habẹ́zẹ̀lìmẹ́ ẹ̀ṣàrọ̀ ọ̀bà tí yẹn bá mu nǹkan yẹn tó dùn mímu ju bí omi inú ìṣirò rẹ̀ ó ti yẹ wá àánú sìn ẹ̀yìn ọba wọn níjọ́ kan èmi àti ìkan náà àwọn àfa wa ṣé ìkàbọ̀lùmí ṣáhìrù sálàfì àlọ sí nízi àtúndà òní pẹ̀lú ṣètò abu abdulbar ajílété àwa nù mọ́tò àwọn àwọn nìkan náà ṣe ìjáza wọn mo fẹ́ sáà mo fẹ́ ka díẹ̀ mbẹ́ ẹ̀ ń tò ní ìjáza ìwọ̀kọ̀tọ́ dúró kémi pa ṣètò wa bẹ̀rẹ̀ pé ní lèrọ́bì hàmúdù tìrìhàlà wàhálà èmi ní azarọ́líyàwó muhammed ṣàhárùn ní àhàlà wọ́n lè rọ́bì hàmù ọlọ́wọ́n ọba mi lọ́pẹ́tọ́ sí tìrìhàlà nígbà tá a bá wà nínú àjò wàhílà nígbà tá a bá wà ní ilé tá a lọ èmi ní bẹ́ẹ̀ ni àdárọ́líyàwómù àmúṣàhárùn àhàlà ọpẹ́ wọn mọ lọ bíyá ilẹ̀ mọ́ ni o àbí oṣù ọdún oṣù ìlétésù oṣù mìíràn tó yọ jáde tàbí kakọ́ ọdún ṣàrọ́ náà rọ́ọ̀hìn náà àwọn ní ọlọ́run tàbí ìsìnmíkà pẹ̀lú orúkọ rẹ kọ́dí ṣàrọ́ àna ẹ̀rọ helena abẹ̀rẹ̀ ìrìn àjò èmi ní fàánà zùbàwà tààmùkìlá fàánà zùbà ọlọ́run tàkà kúrò fún wa wà á sá wà á láàrin wọ́n ní halalina àfàkàlẹ̀ awọ́nà lákòókò gbà bí makani fadlin sáyé ọ̀la mo ní fàálà bẹ́ẹ̀nà hun jí ìmọ̀ wàtàlà fàálà bẹ́ẹ̀nà hun jí iná fàálà asọ̀kalẹ̀ jíìnà bẹ̀ẹ̀nà hun asọ̀kalẹ̀ sáàrin wọn ní ahalan bí ara ilé wàtàlà àti gínú asọ̀kalẹ̀ nípa lórọ̀rùn tó bá ti kọ orin náà bí ó ṣe gbòòrùn nǹkan pè ní gíní ó ń pè ní ìjáza níbo láti lọ a lọ láti orígun wípé kí náà ń pè ní àzúbà tó bá rọ náà lùkùrán ọlọ́sùnbùhánù wa ta'ala ìmọ̀ sọ aníwà hádàmáhùn azbùn àbí ẹ̀hẹ́n fùrọ́tún sáẹ́hùn wà ìdàgbọ́ hádàmáhùn alùkùrán bẹ̀rẹ̀ ìdìgbàgbé tó ti àwọn ọmọ ìsọ̀wìlì bá àárọ̀ ẹ̀hẹ́n wàhádà mílíọ̀n ojáàj ọlọ́run ní pé wàmọ́ yẹ sẹ́wìlì ni odò méjì náà lè ṣe déédéé ara wọn hàdà eléyìí ń tẹ omi tó dùn ún mu ni bó ṣe tó mú o ṣe omi kànga tó yẹ ó bu mu tí ò ní lọ lẹ́nu ní pè ní àgùbànìmọ́ ọlọ́run ní wàhádà mílíọ̀n ojáàj eléyìí ń kọ́ omi òkun ni tó tún wá sí kíni kò jẹ́ àjẹ́ tó yẹ pé ní iyọ̀ rẹ̀ wọ́n tún lékè nkà ó di yẹ́wọ̀n ní sìn ẹ̀hẹ́ so ibi àti lọ látara àdúbà ní kíni látara àdúbà ní àti lọ. tó kí la fẹ́ lò ń bẹ̀ èyí ò ní pé ní bákan náà àwa tẹ̀síwájú náà láyé wa pé ní wò amárù olùkọ́wòlì èyí tó wá kóró jù nínú ọ̀rọ̀ mi nù ti kì í bí làálì òun náà ní kí n sọ̀rọ̀ pẹ̀lú làálà làálà yìí wọn náà mọ̀ pé inú àwọn harufu tó mọ wọlé tọ náà náà sọkùnrin mọ̀tádá wàlúkọ̀bà nínú rẹ̀ ló wà àbí so wọ́n wá láwọn lókọ̀ tó ní lóríṣiríṣi nígbà míì wọ́n lè pé àlà wọn ni àlì àbí làálà ní sábà ń lò lọ́rọ̀ nù ní ó ti rà nísìnyí pé àlàkà kò ṣeé ṣe fún ọ kí ni túmọ̀ rẹ̀ bí mo túmọ̀ àtàwá kó ọwọ́ àtàwọ́ jì kéèyàn máa retí kí nǹkan ṣẹlẹ̀ àbí kéèyàn máa ran kankan ó dẹ̀ mọ̀ jẹ́ àìlàdì ẹ̀mọ̀ jẹ́ tó tà á lé rí pé nítorí nǹkan báyìí hmm? sọ̀rọ̀ ìrè tó jẹ́ sí làálà gbogbogbò ohun sọ́là tuntun tó èyí tó jẹ́ ti pé ìmọ̀ túmọ̀ tà á rí pé nítorí nǹkan òun òun ni allah subhanahu wa ta'ala sọnù kúránì pé nípa kúlá làwùkọ́wúlẹ́n lẹ́yìn náà ẹ bá fìrà áwọn náà ẹ bá sọ̀rọ̀ tó dẹ̀ làálàhù yẹtẹ̀dẹ̀kẹ̀ ó lè ṣe é ti kúrònú awo yaxṣa àbíkó ti fi ní o àbíkó páyà tó wà àmọ́rún lókọ́ wuli ní ti pé ibi làálì nínú rìwáyà mi ọwọ́ àbẹ̀ gbígbín ni o wà àmọ́rún láfùzì torí pé àádọ́bùn àlìfáàzì èyí tó dùn jù nínú gbólóhùn látara láfàbọ̀ kí o tu nǹkan jáde ní bá lè tu jáde ní pẹ̀lú lábúlò náà sọ ma pé lábà tó fi háyàtò sùmáhà èjò tu oró rẹ̀ jáde ó ti yé wọn nísìnyí wọ́n ti ra mọ̀ pẹ̀lú lójú. tọ́ kí la wá gbà lérò ní sọ ni pé ní èyí tó dùn jù nínú ọ̀rọ̀ tí èèyàn máa ń bá ara àyàn sọ òun náà ni pé kí lágbájá gbà èyí tó wá le jù tó wo jù ń bẹ̀ òun náà ni kí n sọ fún lágbájá pé ní kí á mọ̀ rò pé ní ó ṣe é ṣe kí lágbájá ó fún mi ìdẹ̀kùn ni ọkàn máa ṣàǹfààní pé ní ọ̀rọ̀ ń le bóyá nǹkan lè tọwọ́ rẹ̀ jáde wá fún mi bóyá lè fẹ́mi náà ní nǹkan bóyá lè bùn mí lẹ́bùn bóyá bóyá bóyá bóyá tí máa bọ wọn lóàbí yẹn jẹ́ ó ti yẹ báyìí nísìnyí nínú àwọn ọ̀jọ̀gbọ́n ẹ̀gbọ́n tó ń lá ṣé àhàlá mi ń tọ́wọ́ ní kàkóòdù ní tó dùn bíi kọ́ sọ pé lágbájá gbà mú fún kò tún tọ́ dáa tó kò sún sọ́ni ládàáta lẹ́tà tó bá ti pé gbà tó fún lágbájá wọn wọ́n ṣe kínú òfin wá ojú ọlọ́run ọba tó ga jù ní wàlẹ̀ àṣẹ àmọ́rọ̀ mi kọ́ ní ìsáni lọ́gọ́ ìrírí àfihàn kò sí tó kúrò bí kọ́mù yẹn pé lágbájá kò mọ́ sáàbùn mi ládàáta lẹ́tà tó bá ti pé ẹni tá à ń bè nìkan lọ́wọ́ rẹ̀ lẹ́yìn ẹni ebú ẹni àbùkù ni hmm? kí ẹ máa béèrè nǹkan lọ́wọ́ yẹn ó le púpọ̀ ọlọ́tọ̀rọ̀ nǹkan lọ́wọ́ àwọn èèyàn torí lágbájá gbà abùn ọ òun lọ dáa jù àmọ́ kí wọn náà máa tàtẹ̀mí ẹ̀rù pé ní tìǹbà bàbá olóṣèkó fún mi olóṣèkó fún mi ah tọba débẹ̀ tí ọba fún ọ téèyàn bá níjọmọ lóàbí níwọ̀n bá tẹ̀sí lójú tì káì torí tó wéṣì dànù mọ́wùn níwájẹ̀ ìjọmọ lóàbí yẹn omi ojú yẹn nìyẹn rí dànù nì ọlọ́kọ̀ọ́sọ yẹn bẹ̀ àníbi ní lọ́rọ̀ lìyà ọ̀yọ́rùn-ún àwọn ẹ̀dá tó dáa jù nínú ẹ̀dá láyé yìí àwọn náà làwọn tán rí pé tẹ́yìn bá déwájú wọn kò sí wọn kò sí kò sí inú ọ̀rọ̀ wọn àfàwọn tó bá ti pé ní lóòótọ́ ni wípé ní kò sí tí wọ́n fún yàn lóko àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà ó rí i pé ní á kì pé wọn ò fẹ́ fún mi kò sí lọ́wọ́ lágbájá ni orí kan náà àwọn ọkọ̀ fàdásí dàgùdàrí ó pe ọmọ ọmọ ìmọ̀mú àlùdẹ́gbẹ̀lú zeno abidjan لولا تشهد كانت له نعم لولا تشهد كانت له نعم ẹgbẹ́ tó mi láti fún náà mú yẹn ọ̀rọ̀ ẹ̀ sáré ti tẹ̀síbí ọ̀hún rẹ̀ aṣọ láwùn láwùn aṣọ di ẹ̀kọ́bọ̀rù kánà ni ajẹ́ lẹ́wọ̀n tẹ̀síbí ọ̀hún kánà láàrú náà rẹ̀ tó ó ní ẹni tó ń wí yìí kódà kò sọ wípé ní kò sí rí kò sọ láà kò sí ilẹ̀ fi tàṣàkóòdì yìí àfihàn tó máa sọ pé láìlá ìnùmọ̀ ní bá fi kẹ́lìmọ̀ ṣàhádà tí ìbá tọ́lá kẹ́lìmọ̀ ṣàhádà ni tọ́ba yẹ pé no yes ní túmọ̀ sí àwọn eléyìí máa ń tọrẹ gan so alábàánu mọ̀ sọ̀rọ̀ ni pé ní búríkà sí kàkàmọ́ búríkà sí láwàdá bílá ìlàhà ìlàgbà ok láàbẹ̀rẹ̀ ọ̀yìn ní kọ́tà rẹ̀ bẹ́ẹ̀ náà àwọn tó bá jẹ́ ní àbùkù àwọn tó yẹ pé ahun ni wọ́n ti wọn hmm? àwọn náà mọ níbi táwọn náà mọ ń tu sí wọn ní látòrí wọn à lára nǹkan dáadáa ni mọ dìfẹ́ndì aburú ni ìsáájá àti dúníà ilé ìkàfà dúdúbìá báyé bá kọjú táyé bá wá bá ọ dúdúbìá bá dénú ayé tó bá lówó títọrẹ torí ẹ padà lọ fọlẹ́lẹ́dúdú níhà ìdáhìyà àkùbálà tọ́ba dìnyẹn ọ̀rẹ́ tí mo fi ń takọ́ ní ìjọ tán wọ́lẹ̀lẹ́bùkúlù yùbùkíhà ìdáhìyà ẹ̀dẹ́hàbù nígbà tí bá wá ń lọ ahun tí yẹn bá ṣe kọ́ ní òṣèkù òdìyẹ ìwọ náà níta ń pè ọ́ sákèésì ní pínínkọ́ láyọ̀ ọkàn afáwàbí tẹ̀lé pínín múlíkù sọ̀rọ̀ ọ́ تغني عنه كثرة وعن البحر ارتشاف بالوشل onímúlùkù kìtọ̀rọ̀ ọlá àti dúkìá tí ọba kìtọ̀rọ̀ tó kójọ tó gbìyànjú kìtọ̀rọ̀ tó ń díẹ̀ báyìí nínú búrẹ́dì yọrọ ọlọrọ kọmọbiri mọ́ béèrè púpọ̀ orúkọ lọ́lára àbí kọ́ wà nǹkan dọ́dọ̀ rẹ̀ wá ànilbáhàrì láti ṣe pé ògbẹ́ngbẹ́ mi mo fẹ́ kó sínú odò lọ́ kọọrọ mi ìrìtìṣáàfù lùwọ́sàlì kọ́ ra bu ẹ̀fà fèrè kó mú un ó sódò lọ. Hmm? lárúbáwá láwọn báwa náà ti ọba sham oyè hmm? wa nísìnyí ati áìláńdì róòmù nigba náà àwọn náà máa ń pè ní kọ́ ìṣọ̀rọ̀ ẹ̀ńtọ́ jẹ́ ọba àwọn ńgbà yẹn fọ́ọ̀lù sí iran lóde èlé àwọn náà máa ń pè ní kíṣọ́rọ́ àwọn eléyìí ní ọlá wọ́n sì ní ipò tó ga dípò pé ànábì padà sọ wípé ní kẹ́lẹ́ wà kò ní sí ìjọba wọn mọ́ kò ní sí agbára wọn irú ẹni sìn ẹ wọ̀dà tó ń fi kún ní ọkọ̀dá inú mú mọ́ fi ṣẹ̀bi ìlẹ̀lá ẹ sì padà wá ná gbogbo asẹ́ẹ̀tì gbogbo nǹkan tó kó jọ pátápátá ẹ nà sójú ọ̀nà ọlọ́run àwọn eléyìí góòlì gangan àà wọ́n ní tọ́pọ̀ dáadáa nípa wọ́n ṣe kí ni wọ́n ní tọ́pọ̀ dáadáa ó ti yẹ báwọn ní sìn yìí tán bá wá ń tu lọ́balọ́ba lọ ẹni tó bá jẹ́ ọba yámọ̀ nígbà wọn máa ń pè ní tó bá ọlọ́run ní wọ̀kọ́wù mu tó bá àbí ẹni kan ní àtàwọn ọjọ́ tó bá àbí àwọn tó jẹ́ ọba yámọ̀ nù ẹni tó bá jẹ́ ọba habata tó pè ní àdìsá bàbá rẹ pé kẹ́hìn pé àdúgbò yìí ló dé níyì ethiopia jàre ọba benin pé ànàjáṣí ìwà nísìnyí àwọn ọba lẹ alexandria alexandra tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà máa ń pè ní mọ̀kọ́wókìf ẹni tó bá wá jẹ́ ọba mísúrọ̀ wọ́n ń pè ní fìràwọ̀ hmm? tó ti yẹ wá nísìnyí àwọn tó bá jẹ́ ọba india ń gbà wọn wọ́n máa ń pè ní batlimus eléyìí tá a wí nísìnyí afa alhafi dubnu kẹfì rahimahullah àwọn náà mẹ́ńsán lóhùn kaba yìí sínú tí wọ́n náà pè ní alibidaya tu wọ̀ nìhaya àti nù tẹ̀síìrì wọn ẹ̀ báwa náà ti ní olúwo aláàfin ọ̀yọ́ eh, ọ̀ọ́ni eh, ọ̀ọ́ni ilé-ifẹ̀ ẹ̀mí àìlú ìlọrin aláfẹ́ ọ̀fẹ́ gbálàní àti ilẹ̀fẹ̀ ìjẹ̀bú àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sẹ́yìn pé orúkọ àwọn táwọn ọba àwọn ń jẹ́nu bẹ́ẹ̀ náà láti tó àwọn ilé ìtàwé náà ó ti yé báyìí lóṣèlú kí lágbà lórí pẹ̀lú kí sọ́rọ́tù lárúbáwá mọ̀rọ̀ sọ púpọ̀ gan wọ́n sì láwọn èdè lóríṣiríṣi káwọn ọ̀sán ọ̀sán ló ń sọ wọ́n bá sọ pé ní àdínkù bóde pé èyí tá a gé díẹ̀ lára búrẹ́dì wọ́n wà ní kí sọ̀rọ̀ tún mìnẹ̀lì kúbù kí sọ̀rọ̀ tún mìnẹ̀lì kúbù sí làpá sọ pé ní múlíkù kì sọ̀rọ̀ ọlá ọba kí sọ̀rọ̀ bó ṣe tóun tó fẹ́ tó gbáyè tó ní ọlá tó rí ni a ní o kì díẹ̀ lára búrẹ́dì kan rà rí bùjẹ́ díẹ̀ à tó one thousand eight hundred naira kalẹ̀ náà ọ parí rẹ̀ wọ́n mọ́ so tòun ti bẹ́ẹ̀ náà tán bá kó búrẹ́dì fúláwà bá tuntun kalẹ̀ ó lè jẹ́ tán díẹ̀ lọ jẹ́ nu búrẹ́dì díẹ̀ tó jẹ́ nu búrẹ́dì báàgì kan kò tó àti báàgì kan gbẹ pẹ̀lú kò tó nǹkan kan nù ọlá ọba kí sọ́rọ́ ń gbà yẹn oyè bá wọn lọ́sẹ̀ èyí ò ní pé ní nínú owó pọ́pọ̀ lọ́wọ́ olówó bó ṣe pọ̀ tóun díẹ̀ tó fi jẹun àárọ̀ jẹun ọ̀sán jẹun alẹ́ ó tó ọ yọ ti ọlọ́run jù kọ́ ọ̀lọ́ ọmọ tọrọ lọ́wọ́ ẹ̀ lọ lárúbáwá sọ pé ní kí sọ̀rọ̀ tún mìíràn fún sídìrọ̀ tún mìíràn láhàn sídẹ̀ mìdán sídìrọ̀ tún mìíràn láhàn ègígé díẹ̀ lára ẹran wọn ní fílíza tún mìíràn kẹ́bì ẹ̀ẹ́dọ̀ wọn ní pé èyíta bá gé díẹ̀ lára ẹ̀dọ̀ wọn pè ní fílíza ká ní pé ọ̀rá wọn ní hùnẹ́ẹ̀nà tún mìíràn ṣáhàn hùnẹ́ẹ̀nà lọ bí ètò ìdíyẹ dáadáa nínú alukur'an ọlọ́run ni wọ́n fi àtúní zúbọ̀rọ̀ alhadid èyí ni pé ní zúbọ̀rọ̀ tún mìíràn alhadid ayé kìtà àtún mìíràn èyí nǹkan tá a bá gé díẹ̀ lára irin náà pè ní zúbọ̀rọ̀ tún ní sọ́kòtò ká ó ní zulkọ́ ní ìsọ̀kò kí ni o zulkọ́ ní ní ìsọ̀kò ní àtúní zúbọ̀rọ̀ alhadid ẹ bá ń wá ìgígé díẹ̀ lára irin jáàmù zúbọ̀rọ̀ tún zúbọ̀rọ̀ èyí wà ní sè kí náà díẹ̀ lára ẹ̀ sójò náà ń pè bẹ́ẹ̀ ọlọ́ni wà ń yàrá òkè sàfánmìnà sàmà ìsàkìtọ́n ọlọ́ni tán bá rí gígé díẹ̀ nínú ẹ̀ sójò lójú ọ̀run sàkìtọ́n tó ń bọ́lẹ̀ yẹ̀kú ló sáàbùn mọ̀rúkú bẹ́ẹ̀ náà ọbẹ̀ tá a bá sì kalẹ̀ àwọn ọbẹ̀ olómi àwọn omi ọbẹ̀ ni tàwọn ibẹ̀ rọ́ọ̀rù kàtì rọ́ọ̀rù kàtì mi gbọ́wọ́ ẹ̀ka kéré díẹ̀ ọlọ́run ní kùránì ìpè ilẹ̀ amẹ́ni tárọ́fà ọ̀rọ̀fẹ́tẹ̀ bí ẹ̀dí ni ó yẹ wà nísìnyí sọ̀rọ̀ ara fi mọ̀ báwọn lárúbáwá ní lóríṣiríṣi tí ó sì pọ̀ dáadáa àmọ́jà fi mọ́ bẹ́ẹ̀ nítorí àkókò kí là ń pè ní ìrìṣàkùnwọ́ṣẹ̀l orígun bíi tàdégọ́hùn wàá nílùú nígbà wàá mi ìjì ti záà kéèyàn orí ẹ̀sán ìgbà kẹsàn ó tó o kí díẹ̀ ó tó o àbí ìrìtìṣà tábà ní ìrìtàṣàfà kéèyàn ṣe fàféèdè kàwá kéèyàn fẹnu pa nǹkan. alwọ́ṣẹ̀ ayé alimọ́ olùkọ́lé omi tó kéré tó mọ̀ ń bá tí ọ̀pọ̀ jù wọ́n tún máa ń pè ní ṣùfà àfàǹgbà mi náà wọ́n pè ní kí ni o wọ́n pè ní ṣùfà àfàtúmùmìnìlmẹ́ẹ̀ oyè wa ní ọ̀rọ̀ pé rọ́ṣì rọ́ṣfàtún من البحر. bẹ́ẹ̀ náà ẹgbẹ́ yẹn نسي؟ أبي wáṣàlùm من البحر؟ sí ìtàlùmẹ̀ tí a lò sọmi tó kéré nìkan tí wọ́n ń pè fẹ́ kí làgbà lérò pẹ̀lú ẹ̀ bọ́lá tinubu pírẹsidẹ́ǹtì wá sí tó kọ́lọ̀ bá wa darí nàìjíríà lábẹ́ àkóso rẹ̀ kọ́lọ̀ mọ́jẹ tiẹ̀ náà bàjẹ́ ó yẹ báwọn nísìn bọ́lá rẹ̀ ti tó tọ́lẹ̀ lómìnira tó ju bẹ́ẹ̀ lọ bí owó ẹran má sì ti tó nú ayé dídí tí ìjẹun àárọ̀ jẹun ọ̀sán jẹun alẹ́ tí ibi àbùkátà rẹ̀ ó ti tó ọnú ọlá wọn dẹnẹkọ́ ni kò nírú ẹ̀ dẹnẹkọ́ ni kò gbé bùkátà rẹ̀ lọ́ọ́ bá wọn. Hmm? béèyàn bá ní ìkájú kó o lára ti ń bẹ lọ́wọ́ ẹlòmíì díẹ̀ tó ní ìdínú ayé náà ti tó. Hmm? ó ti yé báyìí ní ìsìn ìkànnì àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ó ní. والموت أنصف حين عدل كسمة كسمة بين الخليفة والفكير البائس tán bá pín pé ìlàfàrí ìjẹ lórí mùsùlùmí rè ìjẹ olùsù paraku rè ìpín tí ikú ọjẹ láàrin méjì tóun olùsùtò òun ni dídí tó dáa jù oníwájà hmm? tó lè ju ààyè tí rọdùn rọgìn fún un. mo rí i pé ní bíi bíbá lágbára lára àyàn ọlọ́wọ̀n ọ̀sọ́ mi yẹn nílà fún mi tí ó jẹun ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin kalẹ̀ oúnjẹ ọjọ́ oúnjẹ dìde àkókò tó jẹun náà ló lè jẹ lẹ́mọ̀ dị darẹ̀ láwọn tó wà sọ̀rọ̀ dé yẹn torí pé gbà kan lọ́wọ́ yẹn sí bí lọ́sàn-án lálẹ́ tó bá ah, jẹun irọ́ ni ìyànbá náà àfi tó bá dáhùn ẹ̀dẹ́ tàtúnṣe pé ni wọ́n lè jẹun mẹ́rin pọ̀lẹ́ ẹ̀kan náà tòun ti bẹ́ẹ̀ náà oúnjẹ mẹ́rin tẹ̀tẹ̀ pọ̀lẹ́ ẹ̀kan kò ní dí mẹ́rin míì ti ń bọ̀ wá. à a alákọ̀ọ́dá lè jẹun gan wọ́n wá gbé gàrí ike ọ̀dà kan lẹ̀ wọ́n wá bomi ṣe wá mú tán ó ṣe mú tán ìgbà díẹ̀ náà ní ehun àti èní la wọ́n bá ti ṣe díẹ̀ sí bá ṣe lè jẹun sí yóò padà béèrè mí náà sí èyí tó jẹ òun ti lọ́nu kò ebi ò nípa kọ́ wá sí kí n kọ́ wá lọ rí tọ́nà ìpadà sáyé ebi láéláé kò sí yára nísìn àwọn ẹranko lọ́rùn fún lẹ́yìn tó bá rí bẹ́ẹ̀ wọ́jà tó lè ju ààyè tìrọ́dòrò rọ̀bì fún un. ó ní mo rí ebi wípé ní búrẹ́dì díẹ̀ ó lè lé dànù wàmí ni olùkáfì mi mẹ́rin ìfòrọ́ọ̀tì àti wípé ní omi tó kún ọwọ́ ọ̀yàn báyìí ó rẹ̀ gbẹ ju kíyàn bọ́ sínú odò lọ bó ti ṣe pé tó ń gbé bá ń gbé ọ òní pé nẹ́ẹ̀kì ń gbé kọjá sínú kànga kọ́mọ lọ́ọ́ mú mi ọkùnrin àwa díẹ̀ tó mú ni àbí tó ibà ń pààyàn wípé ibi ń pa níbi gbogbo ráìsì tó nílé òní dà tó mi yàrá ìtàkùn kan ṣòwò àdàtún mẹ́wàá jẹ tán àbí bẹ́ẹ̀ náà ni pé ní bó ṣe bá ń pààyàn bí wàhálà bá ń pààyàn ọ̀gbọ́fẹ́ dẹ̀dẹ̀kọ́ ni kọ́ lọ fẹ́ńsọ̀ pẹ̀lú ojú sínú ọ̀la àbí dúkìá ẹnìkan kọ́ àmọ́ yẹ̀yẹ́ rẹ̀ fọmọ tọ́ lábùkù ó ti yé àfààní ẹ̀tẹ̀bẹ̀rẹ̀ náà hánú kọ̀ sàmù náà ètẹ̀lùkọ̀ọ́hù akọ̀ ó ní ẹ̀tẹ̀bẹ̀rẹ̀ wòye ìwòye ẹni tó fẹ́ gba wáàdí ronú ìrònú ẹni tó fẹ́ kọ́gbọ́n sínú ọ̀rọ̀ tọ́lọ́wọ́n ọba sọ wípé ní náànú kọtàmínà ẹ̀bẹ́yìn náà mẹ̀rin ṣàtàhùn fìlàyà ti dúnìá wọ̀rọ̀fà náà bá ọdọ̀hùn fọwọ́kọ́bà sí dàrọ̀já lèyẹ tẹ̀kídà bá ọdún bá ọdún tó rí ya wọ̀rọ̀ mọ̀tòrọ̀ bí kàkọ́ ìrùn mímú náà yẹ jùmọ̀ ọlọ́ni àhúnbí ẹkùsímú na rahmata rabbika sáwọn ni wọ́n fẹ́ máa pí ìkẹ́ ọlọ́run ọba ní nùbúwà ìkẹ́ ọlọ́run ni nígbà tó ní ọ̀kọ́ lọ́wọ́lá uzil azal qur'an ala rajulin min alqaryatayn azim ah, láàrin mẹ́ta láàrin tẹ̀kífà kọ́wájú pé ní ọlọ́run ti ọwá sọ qur'an yìí fẹ́ nìkan pàtàkì ẹni títóbi kan ọlọ́nìbò àhún bí ọ̀sẹ̀ múná rọ́ṣmọ́tà rọ́bìkì sáwọn ni wọ́n mọ̀ sí ìdẹ̀rọ ọlọ́run ọba rẹ̀ نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا معيشتهم في الحياة الدنيا كما كان تفوكا معيشتهم سلام معيشتهم في الحياة الدنيا أما في إظهار على كتب تلميم تبا سلطان Hmm? wọ̀tálítù lè ìzáàrù fèlè báàkì àmì àárúfè wá sàmì àṣàmì. ọ̀sánmi aṣàfùwíyà àkàmìlì mímì sáàkì náà ìdájọ́ mímì tó gbaṣọ fún mẹ́ta náà ni ẹlẹ́ẹ̀kẹta ni pé ní tí èèbá ti bá àti mímù ló tẹ̀lé gbogbo ara àti kò ó ṣe ìdíhàrú wọn ni náà nù kọ̀sán náà بينهم في الحياة الدنيا بينهم في بينهم في وما في إظهار عربيا ونقول الإظهار الشفوي الإظهار أما قسمنا بينهم إدغام دنيا الإدغام الصغير وسمي إدغاما صغيرا كتير ونسي أكون تجويل كما قاعدين والله ọlọ́run ní àwa là á pín àwọ ọlọ́run la pín ìṣẹ̀lí wọn láàrin wọn nínú ayé afáwọn níwọ náà wòye sáyà wọn àtàkùn odigbe tọ àdúgbò náhùn kọsánnà bẹ́yìn náà hùn máa ọlọ́run la pín ètò ìṣẹ̀mí wọn láàrin wọn nínú ayé afánukọ wòye sí ó ní wọn náà ronú sí àti ayé àtọ́nà tó pinnu wọlọ́ọ̀fù fọ́dọ̀lá bá àtọ́kùnmọ́ àlẹ́ àbá àbẹ̀kẹ̀ rìsíkà ọlọ́run ló gbé ọlá fún apá kan lórí apá kan yín níbi àìsìkí ọwọ́ ní wọ́rọ̀ fáànà bá àtọ́kùnmọ́ fọ́kọ̀ bá àbín dárọ̀ jáì àti kí ni a fún àwọn kan ní ìpele àháìránkì àwọn kan ju àwọn kan lọ ليتخذ بعضهم بعضا سخريا أبي أوكي سخريا ليتخذ بعضهم بعضا سخريا ọlọ́run ní kí apá kan wọn ó lè mú apá kan wọn ní ẹni ilẹ̀ kan lè máa rí wọn mú sìn kan lè máa rí wọn mú lò ọ̀rọ̀ mẹ́tọ́rọ̀ bí kàkọ́ ìrọ̀rùn mímáyà jùmọ̀ àwọn àmọ́dẹ̀rọ ọlọ́wọ́n ọba rẹ nùbú wà ìdẹ̀rọ ọlọ́wọ́n ọba rẹ mímọ̀ ó lóore ti gbogbo nǹkan kójọ nù ayé lọ ìdẹ̀rọ ọlọ́wọ́n ọba rẹ ẹ̀sìn ó lóore ti gbogbo nǹkan kójọ nù ayé lọ ó ti yé báyìí nìsín àfáàní tó ọba wòye sí i ó rí i pé ní ọlọ́run ti pín in ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ti sàlàyé ẹ ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ti yàn án fẹ́ nìkọ̀ọ̀kan wa ní jẹ́ bẹ́ẹ̀ tọ́ba rí bẹ́ẹ̀ àmọ̀ró lówó àmọ̀ró lóṣèlú àmọ̀ra aláṣẹ àmọ̀ ẹ̀ńtà mọ̀pá aláṣẹ ọlọ́run ọba ló pín àṣìkí láàrin àwọ̀ ẹ̀dá rẹ̀ bẹ́ẹ̀ náà ló sì pín ọjọ́ ọkú láàrin wa sí ara wa ó fún wa ní pele jura wa lọ ó kó wa sínú àdánwò lẹ́ẹ̀kọ̀ọ̀kan wa aláìní ọlọ́run fún ládánwò àìní ni kó lè bá a ṣe sùúrù ẹni tó ní ọlọ́run fún ládánwò kó ní kó lè bá a ṣe kí kó lè bá a dúpẹ́ òǹdà àkáyè ìjú rẹ ni lọ́nbẹ́ẹ́nù sùn wọn kádàrá yóò wá yọnu yóò gbà fọlọ́hún tí ọba wà nǹkan yóò wà ní ìwọ̀ntúnwọ̀nsì àmọ́ láì mọ̀ kan ẹni tí ò ní gbà ẹni tí ò ní làákàyè kò ní rí kádàrá àkọọ́lẹ̀ ọlọ́run bí kankan ìtọ́mọ sọ fún ni pé ní ọmọ ológun ni ọ ọgbà yìí pé ní gbogbo wa náà kọ́ ni àwa lógun nú ayé àwọn olùkádàrá rẹ ni tani mo fún ọ lówó jù ó lò sí i wọ́n tó fi ẹ̀sàn wọ́n tó fi lé aláàánú jìnnà ìṣòro ń sọ áà ah, lágbàdá ni mo kódà oṣooṣù ni mo fóun tẹ́lẹ̀ ń ta ọ̀rọ̀ áà ètò ẹ̀kọ́ orí jù báwọn lọ òun nílò nígbà fún ọ ṣe ń jí ń dùn rẹ ni eh, kádàrá tí wọn nìkan dá lójú tó rí yẹn mọ ní one thousand tẹ́nìkan wá ń bọ̀ ọ́ lójú padà ń fún ten thousand lójú àbá tó ní padà fílẹ̀ fẹ́ni fọ́ọ̀mù kankan mọ́ lóòzò ìrọ̀ lásán ẹ̀dá kan ṣe gbọ́ alájọlóyin nàìjíríà ni tọba ti ṣú òkú gbogbo akọ́lá àjò lórí nàìjíríà ó túmọ̀ sí pé ní kíni o gbogbo wa náà kọ́ ní kíni o gbogbo wa náà kọ́lá balance nínú àríṣìkí nù ni. tọ hmm? tọba rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti wá gbà bẹ́ẹ̀ kọ̀ wá nílé ntí ìfìfì ẹ̀ kò ní sáré kárí kò ní ti kíni kò ní mú un tí ò yẹ afáàkín látà àjàlá tàlẹ́ ìsàrẹ́sìkò bíi ńlẹ́ àjàlẹ́ yìí àríkù bíláwò ìmọ̀k tó bùn màál àjálì àríkù bíláwò ìmọ̀k tó bùn màál àjálì. onílàtà àjálà mọ́tòjú fàlẹ́ ìsàríkù bíláwò àjálì ètò jẹ́ ẹ̀mú wánú ayé bá ti sáyé ọ̀gbá kíkánjú ó lè kánjú jọ náà lọ gbólójú fẹ́ ṣe é wọ́n kàn tán ọ̀nà ní ọ̀sáré kan bà wáyé láti ń bọ́ lọ́sàá lọ àdìgbì láì mọ iye gbà àrísìkò fi láwùṣe á sì kí ìjẹ́ ń bá ti dáyé wa ń bẹ nínú àkọọ́lẹ̀ tọ́lọ́ nǹkan sí màtúùgùn akọ́ síbẹ̀ máa ẹ̀jà ni pẹ̀lú àkókò ni pẹ̀lú ìgbà ni ìgbà tó bá tó dé ni fàlọ́wùsọ̀ bá rí náà tá a bá lè ṣe sùúrù làkàna rìsìkò yẹ sínú bùnà á sì kẹ́ mọ̀ wá wá bá ti rẹ̀ a sì fẹ́ wà wá nígbà tá a mọ̀ wá tá a wà lọ́mọ ọwọ́ ọlọ́run ti pèsè ẹ̀ka lẹ̀ wa bá a bá sì dé táwa fẹnu fà á bí bàbá fẹnu fà á jù bẹ́ẹ̀ lọ ní ti ń jẹ́ míìkì òmìnira jáde mẹ́ ọ̀yá ọlọ́run tọ́wọ́ tọ́jú àṣìkì nígbà tó lè gbà lọ́wọ́ ẹnìkan tó lè dá àgbà tí láàkínnáhu kólíkọlù ìnsánu mi náà àjàlè àmọ́ mi èèyàn ìkánjú pọ̀ ni àlèkánjú jù àti máa kánjú kọ́ lọ́wọ́ sànù wa. torí ẹ lẹ́yìn sàmà yá hawi nípa tààmì àzmi ní làwàlá máa fa tàyàwó máa bí kàtàlù lẹ́yìn sàmà yá hawi nífẹ̀tà nítorí mi yẹn kó jọ ntí tinubu ní ntí dangote ní ntọ́tẹ̀dọ́lá ní tí ògbókálùkù wọn níhun ẹ́ lẹ́yìntàmínà àìsímẹ́yì àà kìí ṣe nínú ìgbìyànjú àti ìpinnu ìdààmú rẹ iṣẹ́ wọn láwà láàmà fẹ́ẹ́ta yẹ́wò mẹ́mbìl kẹta nítọ́ bọ́ fún wọn náà tí wọn náà níhun òrùjú kọ́ lójọ́ bọ̀ ọ̀gbọ́sẹ́ èèwò àlàázùmù kí là ń pè bẹ́ẹ̀ òun náà ní ìdí àmúre pẹ̀lú ìgbìyànjú àti ìkórẹ ní papámọ́ra ìkórẹ ní ìdánikú mo fẹ́ ṣe mo fẹ́ sáré mo fẹ́ gbìyànjú ni. oyè báyìí ló ṣe yìí èyí tá a wá wù yìí wípé ní ká a jí kùtùkùtù tètè débi tá a lọ kójú gbẹgbẹ owó dé à ọ̀rọ̀ owó ni wàhálà ni ìkókó rẹ̀ sí wàhálà gbogbo ẹ̀ lápapọ̀ dídí ntọ́pa náà lọ́pa wàrí skúkà lè ṣayẹ́ tó so ta á ní wàlẹ́ ṣayẹ́ sí dùbìrì sí kí lè àná wú. wọn ṣàfẹ́ yìí olúwarẹ̀ ìsúkà àrísìkí rẹ lẹ́yìn sáyà ń kó sòwò tà á ní ìyọ gínígíní àìtètè débi iṣẹ́ àìtètè dé èèyàn àìtètè débi tó ń lọ nínú ayé wọn ni ah education rẹ slow àwọn ẹgbẹ́ rẹ ti ń ríṣẹ́ wọn ti ń gbaṣẹ́ ìjọba ọ èyí tó jẹ́ tiẹ̀ nínú rẹ̀ bẹ́ẹ̀ education rẹ slow ọlọ́run wọn ní pin mọ́tò wọn láéláé ọlọ́run wọn ní pin pọ̀ wàlẹ́ ìsayẹ̀ zíìdù rìsíkì làánáà wò látọ̀ twenty five years ló ti ní doctorate degree lọ́wọ́ isaac tó lọ́wọ́ ní pín fún gbà wọn lọ́wọ́ ní pín fún nbọ ọlọ́wọ́ ní pín bákan náà isaac tó lò nígbà tó ọba péye ọdún kan tó ọba ti péye ọdún ní ọlọ́wọ́ ní gbélé ọlọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí nísìnyí àwọn kan lo iphone lọ́wọ́ àwọn àkùn ò lò isaac wo sí ní ẹ̀ ń tọ́ bá wà bí ọlọ́wọ́ ti pín fáwa náà. àwọn kan lo irú ìtawà náà lò yìí àwọn kan lo tọ̀nà sọ́bẹ̀ á sì kí wọn ní débẹ̀ kò sí tó fi wà lọ́wọ́lọ́wọ́ fún òkè ẹ sáré gbìyànjú sapá gbogbo ẹ̀wọ̀n lọ́ọ̀fì lórí tòun ti bẹ́ẹ̀ náà wà láàkọ́dàbí gbogbo tí ṣe bí ó ti wà nù kádàrá pé nǹkan tó ń wọ́n jẹ lélẹ́yìí ẹ̀ bẹ́ẹ̀ ni bó ṣe wà nù kádàrá pé ní ó pàásì wàyẹ́ẹ̀kì àmọ́ tí kò jòkó lé òní ṣe é ẹ̀ ní ṣe àrẹ ẹ̀ máa ṣe kí ó máa lọ ọlọ àtẹ́yìn ọlọ ṣe é bẹ́ẹ̀ náà lọ́rọ́ tí ọ̀rọ̀ ayé rẹ̀ ṣe rí bó ṣe ti wà nù àkọọ́lẹ̀ ọlọ́run kó jẹ́yàn nù ayé wù tòun ti bẹ́ẹ̀ náà kọ́ òní ṣe rí òní sinmi àdébí fún alákùúdú hadith àfáàwà abdullahi ibn masoud àbí ibn umar dọ̀ni wọ́n ànábì ni pé láwùtàwà kẹ́lifùmù aláàlọ́ọ̀hì àkọ́tàwà kúlìhì ànábì ìdá méjì papọ̀ ìgbára tọ́lọ́hùn àti kí yẹn fún ṣiṣẹ́ ọ̀dà akọ̀nù àdìsí ànábì ní ká lè bá lè gbára tọ́lọ́hùn ní pàápàá ojúlówó gbára ti ní láàrọ̀ zákọ̀ kùnmù ọlọ́run ọba sáríṣì kì í jẹ́ ẹ̀mú fún yín kàmọ́ yẹ́rùsùkù tọ́ ìrọ̀ bó sì mọ́ sáríṣì kì í jẹ́ ẹ̀mú fún ẹyẹ xìmọ́sọ́ tọ́ba jí làárọ̀ sẹ̀gùdú xìmọ́sọ́ tọ́ba jí làárọ̀ kùtùkùtù tí ń jáde lọ inú rẹ̀ wà lóko tébi ọmọ apá kí ni jáde lọ ìwo oúnjẹ lọ ó sì gbára tọ́lọ́hùn orí wa nìsí àtàwákùnú wà ní àkàzùbìn asibad méjèèjì lọ gbọdọ̀ wà ọ gbára tọ́lọ́hùn tó tọ́lọ́hùn bá mu wa àmọ́ tó síbẹ̀ ní kọ́ kò ní kọ́ ọmọ ṣiṣẹ́ àníbi ni ẹyẹ nígbàrà tìtọ́lọ́hùn òun ti bẹ́ẹ̀ ní nǹkan ó tún jáde kú lé wáyé ọ̀tẹ̀rú ṣobi kọ́ọ̀nà tí ọba wa padà wálé padà lọ́wọ́ àkálẹ́ yóò fi yó kò dòkó lé kọ́mọ wa pọ̀ ọ̀fọ̀ pé ibi tó bá bá sí lóúnjẹ ló ti wá bá àwọn ọ̀rọ̀ tí ọ̀dà ẹni ẹlẹ́ni ní kọ́lé fẹ́ yẹlé ìwọ́ jẹ́ yẹlé èèyàn ní ẹ̀nà ẹ̀yẹlé gan kọ́lé fúnra rẹ̀ ṣé yẹlé ti ń bẹ́ mọ́ká ní kàábà ta ló kọ́lé fún wọn ní sọ́gbé garaajì náà ta ló kọ́lé fún àyẹ̀lé sọ́wọ́ àmì ẹ̀tàn lásán ẹ̀yìn tó wá fẹ́ máa sin ẹyẹlé rọ́fẹ́ kọ́lé fún ẹyẹ míì tẹ́ ẹ̀ kọ́lé fún nu wákà yín ẹ̀yìn tó wá fẹ́ máa sin inú ọkọ̀lé fún náà ni ẹni ẹlẹ́ni ní kọ́lé fẹ́yẹlé ẹni ẹlẹ́ni ní ràgbò fẹ́ dìyẹ ẹ̀yìn fẹ́ kọ́lé fẹ́yẹlé fẹ́ jẹrin ẹyẹlé ó sì fẹ́ máa sìn fún kọ́ ẹni tó ra àgbẹ̀fẹ́ díẹ̀ kọ́ wọn bá wọ́ ìsì gbogbo owó tí máa ń ná lórí ẹ̀dì ẹ̀ nì ẹni tó fẹ́ jèrè kan yóò ṣe wàhálà ń díẹ̀ so àwọn èyí wò kọ̀ pẹ̀lú wákàtí yẹn máa ń dá gbígbá ní ìpele bàbírí jẹ̀ mu mọ wa àwọn wákàtí ọ̀dà wákàtí ọ̀wọ́ bá rí tí ọba rí làákàyè ó di ra ẹni sìn so ó ṣe kí ni ó ṣe àlàkàbùbì àtìbáàbì ṣé kóun fi nǹkan gùn lẹ̀ kóun gbára tọ́ lọ́hùn àníbi rárá ẹ̀ẹ́kìlá dèémọ́lẹ̀ ọ̀tàwọn kẹlẹ̀ ṣẹ̀wá gbára tọ́ lọ́hùn ọ̀nà òṣìṣẹ́ rẹ̀ tọ́ so kò sí ní jẹ́ pé ní mo gbára tọ́ lọ́hùn اطرح الدنيا فمن آداتها تقفد العالي وتعلي من سفل قل اطرح الدنيا يؤيدا فمن عاداتها ننو يشيسي آية. تقفد العالي ان تبا غايما فاوالك وتعلي من سفل ان تبا والله يوافا سكي ìtumọ̀ orin nù ni àdúnìyà àwọn ìlànà ìpínlẹ̀ ayé tá a wà nínú pé ní nù ni kí la gbà lórí pẹ̀lú ẹ̀ yọ ayé kú lẹ́mìí rẹ mọ́kò ayé léyà bọ́ ọba kó léyà ọkà gbàkó bára rẹ hypertension bẹ́ẹ̀ gbòòrò fa tí máa pa èèyàn pàkópa àmọ́ lóríkèé rẹ oríkèé kó ṣiṣẹ́ mọ́ yọ ayé kú ńbẹ toróhùn náà lọ́jẹ̀ẹ́ òtún bàbá yìí yọ ayé kú lónú ọkàn rẹ òní lálàáfíà àmọ́ fi sínú ọwọ́ rẹ kó lè bá àríjẹ ẹ̀mú rẹ rọrùn oye bọ ọba fi sínú ọkàn rẹ tó sínú rẹ ọkà rẹ bára rẹ ó sì kú lọjọ àìpé ọkàn para ẹ dànù ṣèkìlà ọ̀nà òyìn kú àìpé ibi rárá kò sí ní tí ò pé kí sábà bí kó tètè rẹ sí wàhálà tí yóò wá déédéé ìgbà tí yóò kú tí ó bá ṣe dédé nǹkan èèyàn ní kú àmìyàn náà ṣègbè ni o yóò fi irú nǹkan báwọn ìkọ́ iléyà ni yí èkó aburú bára rẹ̀ lábẹ́ àkọọ́lẹ̀ ọlọ́run pé níbí yẹn bá lè ronú jù yóò lè di sí hypertension hypertension dẹ̀ níyì ẹ̀yìn ti gbọ́jọ́ kú rẹ̀ kalẹ̀ anytime ní kú lè dé hàn sòtọ́ bá níbẹ̀ ńkọ́ mọ́ kó ayé sínú ọkàn rẹ kó ayé sórí ọwọ́ rẹ báyìí kó fi wájẹ ẹ̀mú ṣiṣẹ́ ṣègbìyànjú àmọ́ yọkùnrin ọkàn ó ti yé tàbá ní pé tàfídù làálí ayé máa ń fẹ́ tó wà lókè wálẹ̀ ní máa ń fẹ́ tó wà nílẹ̀ sókè ayé kọ́ là ń rí ìfáàfin màjáàzù nù ni kí la pé o màjáàzù ákílì nù ká àṣàfitì iṣẹ́ sọ́dọ̀ ẹni tí ò ṣe é ọlọ́run lọ́ba tí ó ní ayé òní máa ń gbìyànjà òní máa rẹ̀yìn lẹ̀ ọ̀tọ̀ àìsùn máa ń taṣá wọ́tò zílù máa ń taṣá ọlọ́run fi ayé ṣe sábà bí irú nǹkan bẹ́ẹ̀ ni bó ṣe fi ọjọ́ ayé náà ṣe sábà bíi kéèyàn wà lọ́dọ̀ àti kéèyàn darúgbó sáfàlà ọwà ńlẹ̀ẹ́lẹ̀ ó ló jẹ́ sáfùlà ńgbà mí tọ́bọ́dé sáfùlà ó túmọ̀ kí ni ó túmọ̀ sí pé ní wọ́n yọ sífà jáde lára fíìlì nù ni ó ti yé wọ́n yọ sífà lára fíìlì wọ́n ní dọ́rọ̀ bà fíìlì nìyẹn àmọ́ dọ̀rọ̀ bà ó lè di sífà ó lè lù yẹn lùkulù hmm? ìwà ìnísìnyí so bí wọ́n ti mọ̀ ọ́ yọ nù ni wọ́n á ní kí bá làbọ̀ ó débi dín lọ àmọ́ bàlúwọ̀ ńkọ́ o ó sọ̀rọ̀ tó dáa lẹ́nu ó di olúpẹ́ǹsì ó yé lọ́sọ̀ mọ̀ yọ sífà lára ọ̀pọ̀lọpọ̀ àwọn fíìlì inú èdè lárúbáwá nù kí la fẹ́ kọ́ra wọn bí n tàn sọ yìí òun ni wípé ní wọ́n kó ayé lẹ́kàn wọ́n sọ ayé di nǹkan tí ọwọ́ àmọ́ lé káàkiri torí ayé ẹ̀tàn ni ayé àdánwò sì ni bó ṣe wá rí yìí náà bó ṣe dáa tó bó ṣe dùn tó bó ṣe rẹgẹdẹ bó rin gidi yìí náà tó wàlọ́ọ̀hì kọ̀ tẹ̀sùn wọn kankan wájú allah subhanahu wa ta'ala nínú hadith sọ́dọ̀ mọ́mú tirimiri rahimahullah àtàfà bínú májà fún àlẹ́ bísọ̀ ìpín ní lawusa lawukẹ́ni ti dúnìyà tẹ́sùn ìndà lọ́ọ̀hì jẹ̀nà àbàrúdọ̀ ká ní pé ayé yìí bá wọn iye ìsinsin níwájú ọlọ́run ọba ni máa tàkọ́ káfírọ̀ mi ní ọlọ́run ò ní fún kéfìrí ní ẹ̀fà fèrè omi mu ọlọ́ọ̀fọ̀ ẹ̀fọ́rọ̀ ọlọ́run ní bíkíni o ike tí ayé bá pàtàkì níwájú ọlọ́run tọ́lọ́ ń pàtàkì ayé tó báwa ṣe pàtàkì rẹ̀ yìí ni ọlọ́run ní bíkíni o ọlọ́run ò ní fún kéfìrí ní kankan ìgbà àwọn lòun ní bí wọn náà bá ní oúnjẹ tó gbádùn tó wà ń lé ẹjọ́ ẹjọ́ pé láti ojú ibi ṣàwámà ọlọ́ọ̀rọ̀ alo ibi wá gbé dé dákun sí ọ̀dà rẹ ni ọ̀dà abẹ́dìẹ̀ àwọn onídà abẹ́dìẹ̀ àmọ́ tọ́ba ti di pé ní sàwámà ọ̀jẹ́ kù ọwọ́ adijọ́ kẹta ta lọ́dà fún ẹ̀dì abẹ́rùn kódà ọ̀dà sí rẹ ọ̀dà abẹ́rùn sí ètè rẹ torí kí ló fà nǹkan kan lójú àlìjẹ́nà ní pàtàkì lọ́dọ̀ ọlọ́run lọ́pàá tó pé ní béèyàn bá ti gbọ́ ọlọ́run bàbá kò ní ṣe kíni ọjọ́ àwọn àlìjẹ́nà yìí àlìjẹ́nà pàtàkì sọ́lọ̀ ń ju ayé lọ ni nínú ayé bí pọ́ọ̀lù joseph nìkan chinedu chukwu emeka ọgbọ́n oríṣiríṣi hùn godwini elizabeth wọ́n lè máa lówó ká máa gbádùn ayé ayé ò jẹ́ nǹkan kan lọ́fà ọlọ́run kó sànù wọn nú tòun ti bẹ́ẹ̀ náà à ń tàǹbára wá sọ yìí ntí yẹn máa rí gbáyé tí rí gbádùn ni kọlọmọdé àtàgbádùn nù ayé kọlọmọdé àlàyé ọ̀fun wa rọ́bà náà ti nàmílẹ̀ nípa rọ́fìmẹ̀tẹ́ni òhà yìí